أن النبي صلى الله عليه وسلم كان في الخطبة يقرأ آيات من القرآن يذكر الناس رواه أبو داود وأصله في مسلم وعن طارق بن شهاب أن رسول الله صلى الله عليه وسلم قال الجمعة حق واجب على كل مسلم في جماعة إلا أربعة مخلوق وامرأة وصبي ومريض رواه أبو داود وقال لم يسمع طارق من النبي صلى الله عليه وسلم وأخرجه الحاكم من رواية طارق المذكور عن أبي موسى وعن ابن عمر رضي الله عنهما قال قال الله صلى الله عليه وسلم ليس على مسافر الجمعة رواه الطبراني بإسناد ضعيف الحمد لله إله الأولين والآخرين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه وعلينا أجمعين أقبل فون ولون ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti máa tẹ̀síwájú lórí àlàyé nípa àgbóyé ẹ̀sìn wa tí àbágbàgbé á rí pé èyí tá à ń sọ lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ lérí ìrùn jimá àti ṣe àwọn àlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ nípa àwọn nǹkan tó bá sọ láti lè jùmọ̀ àlọ́ nínú àwọn tí a ti sọ sẹ́yìn pàápàá jùlọ àwọn tí a sọ káyìn ní ọ̀sẹ̀ tó lọ òun ni àdúrà èyí tí ànẹ́bí máa ń tọrọ fún àwọn olùgbàgbọ́ òdodo ní eré mímbà rí. bákan náà àwọn ááyà tá nẹ́bí máa fi ṣèkìlọ̀ fáwọn èèyàn lérí mímbà rí. wa pé òjíṣẹ́ ọlọ́run ọba sọ́lọ́lá àwọn àyẹ̀wòsánlá a máa ṣèkìlọ̀ fáwọn mùsùlùmí ṣe rí mímbà rí kìí sọ ilé ẹ̀fẹ̀ ilé tá a ti máa àlọ́ àbí tá a ti máa fúnra wa ara ẹni nínà kàlí anábì máa fi ń ra àwọn èèyàn létí ni gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú àwọn ahadis èyí tí gbogbo wa náà ti gbọ́ síwájú inṣàlá tààlà lásàlẹ̀ yìí a máa mẹ́nu bà àwọn wo ló kó kírun jimá àwọn àwo ni jimá jọra yàn lélẹ́rí àwọn àwo ni èyí sọ̀rọ̀ yàn fún. gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ nínú ẹ̀gbà wá èyí tí a fa ara tọ́rí tọ́gbà wá. Antari ko Shihab anna Rasulallah sallallahu alayhi wa sallam qol. Àfọwọ́ tọ́rí ko Shihab ó ní anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sán nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí alijumra do hako waajibu. ó lànàbí ni jimá tẹ́ rí yẹn o hakon ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni jimá waajibu ẹ̀tọ́ yìí sì jẹ́ ọ̀ràn èèyàn. ala olè mùsùlùmí. báwọn wọ fún gbogbo ẹni tó bá pe rẹ̀ ní mùsùlùmí ẹ̀tọ́ ni tọ́jọ́ rẹ̀ yẹn fún gbogbo ẹni tó bá pe ní mùsùlùmí mùsùlùmí wo sókọ́mọdé sínú ni láà àdísì yọ yọrí ẹ̀ sókóbìnrin sínú ni láà àdísì máa yọrí ẹ̀ mùsùlùmí tá à ń sọ níbí báyìí. ọkùnrin tó ti bàlágà ẹ̀tọ́ ni fún kókìrún jimá ọ̀rọ̀ yẹn sì lọ́jọ́ fún un. a ti ṣàlàyé fúnra wa pé irun jẹ̀mọ́ gan náà ọ̀rọ̀ yẹn ni kákìrún jẹ̀mọ́ ní wákàtí márààrún ọ̀rọ̀ yẹn ni bẹ́ẹ̀ náà ni irun jimá ọ̀rọ̀ yẹn ni. ìjọ́ràn yẹn ti ẹ̀ gan ó tún lágbára ju ọ̀ràn yẹn jẹ̀mọ́ àlásán lọ. ká lọ gbọ́ kútùbà àjẹmọ́ lára yẹn ni ká lọ kútùbà lára yẹn ni. àwọn àbá mi nǹkan tó ṣe pé wọ́n gbà pé téèyàn ipe kútùbà kan àmọ́rọ̀ yẹn lálàáfíà ọ̀rọ̀ yẹn lálàáfíà àmọ́ dẹ́dẹ́ ni fún wa ká lọ gbọ́ kútúbà rẹ̀ dẹ́dẹ́ sì ni fún wa ká kí dẹ́dẹ́ ni fún wa ká kí anabi ni ọ̀ràn èèyàn ni irun jimá yìí fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí lọ́kùnrin. ìjàmbá àti ó kí níjàmbá ni o ajẹ́pà àìdá kí ìrún jimá ẹnìkan òrìn kàmí ló wọ pé ìgbà ibi nìkan mo kó wà nù lù mo lè kí la èmi nìkan mo kó wà nù lù mo lè kí gbàtí ìrìn ẹni dájọ kí àbíkẹ́ nìkan wò pé àwọn èèyàn kú jáde wá kí ìrún jimá ọ wá wò pé jimá dá kí ni mo lá lọ la ìmáàmù nìkan ìdárun jimá kí o ọ̀rọ̀ ẹ̀yàn ni ká kí níjàmbá adẹ̀ ti ṣàlàyé jẹ̀mọ́ ìrún jímọ̀ fún wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ kíyàn ó tó lè kírun jẹ̀mọ́ jímọ̀ a gbọ́dọ̀ ríyàn mẹ́ta lọ́kùnrin èèyàn mélòó la pé èèyàn mẹ́ta lọ́kùnrin kí wọ́n tó lè gbẹ̀rún jímọ̀ gbónú òlu kan ọ gbọ́dọ̀ jẹ́ pé ọkùnrin mẹ́ta tí wọ́n ti bàlágà àwọn ni wọ́n gbègbó ìmáàmù àti olùpẹ̀rún tá a mọ̀ ní mohazin àti jẹ̀mọ́ tí mohazin fẹ́ pè kọ́ wá àmọ́ tó bá jẹ́ pé ìrùn ọjọ́ lásán ni ìrùn wákàtí mọ́ra àrùn yòókù bíyàn méjì bá ti dúró wọ́n lè kírun jẹ̀mọ́ yẹn ó túmọ̀ sí pé tá a bá ríyàn méjì nínú òlu wọn ò lè kírun jẹ̀mọ́ kí ni wọ́n máa kí sọlá tó zòòrì irun zòòrì làwọn máa kí nítorí pé irun jémánì ọlọ́run ọba òsè lọ́rùn èèyàn fún àwọn èèyàn nínú ìlú àyàfi tá bá kẹ́ mẹ́ta a ti sàlàyé fúnra síwájú pé a nínú àwọn àbá tí wọ́n la gbọ́dọ̀ pé méjìlá ara àwọn tí wọ́n la gbọ́dọ̀ pé fọ́ọ̀tì àmọ́ àwọn eléyìí kò lẹ́rìí tó rinlẹ̀ ìtọ́lẹ́rìí tó nílẹ̀ ní ká léèyàn mẹ́ta á sì kí jẹ̀mọ́ ẹnì kí dájú mọ̀ kí bó bá kí ọlọ́run nígbà nítorí pé kò sí nínú òfin ẹ̀sìn bẹ́ẹ̀ kò sí nínú òfin ẹ̀sìn bẹ́ẹ̀ bó bá kí nígbà lọ́wọ́ ẹ̀ dáa anábìwá sọ fún wa pé jimá yìí ọ̀ràn èèyàn ní fún gbogbo mùsùlùmí kí wọ́n ó kí ní jẹ̀mọ́ ìlà ìlà àrùbá àyàfà àwọn èèyàn mẹ́rin kan àyàfà àwọn èèyàn mẹ́rin kan ní jimá ó sọ̀rọ̀ èèyàn fún kí lọ́ wá ṣe tàwọn èèyàn mẹ́rẹ̀ẹ̀rin yìí tí jimá ò fi sọ̀rọ̀ èèyàn fún wọn ẹ̀dí a gbọ́. màmúlùkún. alákọ̀ọ́kọ́ ẹrú tí ń bẹ lábẹ́ ẹ̀ka pa ọ̀gá ìrun jimmy sọ̀rọ̀ yẹn fún wọn ní kí lọ́jọ́ jẹ́ bẹ́ẹ̀ wọn ní pé torí pé yóò bí sí pẹ̀lú ìsìnbọ̀ yìí sí ọ̀gá rẹ̀ ẹrú sì ní lábẹ́ ọ̀gá rẹ̀ ọ̀gá rẹ̀ ó ní kápá òun gangan fún rẹ̀ ó tún ní kápá àǹfààní ẹ̀ ìyẹn ni pé àtòun àtàǹfààní ti ń bẹ lára rẹ̀ wọ́n jẹ́rú fún ọ̀gá yẹn nítorí eléyìí gbogbo ẹrú kọ̀ọ̀kan ní tí ò ní agbára láti dá kọ̀ǹtró ìgbésí ayé rẹ̀ ní pé ó jẹ́rú kò sẹ́rú náà láyé tí wọ́n ti ń jẹ́rú lábẹ́ ọ̀gá tó máa láǹfààní àti ní free movement lókè ìgbà tí máa ń bẹ lábẹ́ ọ̀gá wọ́n ní pé torí pé kò lè free yìí yóò sì máa ṣe bọ̀ yìí sọ̀gá rẹ̀ irú ẹrú báyìí ò lè ṣe kíni ìrùn jimá yìí sọ̀rọ̀ yẹn fún ìrùn jimá kìí sọ̀rọ̀ yẹn fún níbo torí pé kíni ń bẹ lábẹ́ ọ̀gá ó kí ìrùn jimá kìí sọ̀rọ̀ yẹn. pè ní alakudolomo alimoba ẹrú tó jẹ́ sí pé ní apá kan ẹrú apá kan ọmọlúwàbí àwọn ẹrú kan bẹ̀bẹ̀ kí ló dé orí bẹ́ẹ̀ ẹrú tó bá jẹ́ sí pé ní ọ̀gá méjì ló ní ìkánú àwọn ọ̀gá méjèèjì òun ti wá sọ díẹ̀ di ọmọlúwàbí irú ẹrú tó ṣe pé pe kan rẹ̀ wá jọmọlúàbí apá kan rẹ̀ jẹ́rú ṣé ìròjì máa dọ̀ràn yàn fún òun náà àbí ọ̀dọ̀ràn ni fún un ní ìròjì mò ní dọ̀ràn yàn fún tó bá já sí pé ní lápèjúwe bá wọn ló túmọ̀ sí pé yóò máa fi jọ́ kan ṣiṣẹ́ fúnra rẹ̀ yóò máa ṣiṣẹ́ kan jọ fún ọ̀gá tó bá wá jásí pé ní ọjọ́ tó fi ṣiṣẹ́ fọ̀gá rẹ̀ tó fi ń jẹ́rú lọ́dọ̀ ọ̀gá ọjọ́ yẹn lọ́jọ́jọ́ jimá wọ́n nínú jimá sọ̀rọ̀ yẹn fún nítorí pé ẹrú ni àtòun àti àǹfààní ààrẹ ọ̀gá lónìí àmọ́ tó bá jásí pé ní ọjọ́ tí ọjọ́jọ́ jimá ọjọ́ tó bọ́ sọ́jọ́ tiẹ̀ ni èrò jimá di túláàsì kúkọ lọ kí lérí ọ̀rọ̀ ẹrú tó lè kírun jimá àbí ó lè kí sọ́jọ́rọ̀ èèyàn fún àbí ọ̀jọ́ ọ̀rọ̀ èèyàn fún ọ̀rọ̀ mẹ́ta làwọn àfẹ́sì sọ lérí ẹ̀ àwọn àfáàjì oyè wa pé ń bẹ nínú wọn tí wọ́n gbà pé ẹrú o ìrún jimá yìí kò gbọ́dọ̀ ké kìí sọ̀rọ̀ èèyàn fún kọ́dà tó bá já sí pé ní ọ̀gá bá yọ̀ǹda fún wọn ní kìí sọ̀rọ̀ èèyàn fún ẹ̀gbọ́ kìí sọ̀rọ̀ èèyàn fún kó kí ìrún jimá kódà tó bá já sí pé ní ọ̀gá bá yọ̀ǹda fún àwọn kan náà wí ìrún ọ̀rọ̀ nínú àwọn àbá àwọn kan nínú wọn ni pé dandan ni fún kọ́ lọ kírun jimá wọ́n ní pé torí pé mùsùlùmí lòun náà a sì gbọ́dọ̀ gbọ́lá fún ẹ̀tọ́ ọmọnìyàn lérí ẹ̀tọ́ tọlọ́run wọ́n nígbà tí ọlọ́run ọba sọ pé wàhídà lóde yàrá sọlá àti mìíyá òmìnira jọmọ́ á fásitì àwọ̀ ilá lékèrèlá tí bá pè ń lọ́jọ́ jimá gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ lọ gbọ́rọ̀ ọlọ́run kẹ ẹ lọ kírun wọ́n ní ọlọ́run bá bá ẹrú náà wí nítorí pé mùsùlùmí lòun náà olùgbàgbọ́ òdodo ni wọ́n ní torí bẹ́ẹ̀ àdéhìsì yìí wọ́n ní kọ̀ lálàáfíà. dandan ni fún kó fi sẹ́ kírun tọ́jú ẹ̀rùn jimá. àwọn ikọ̀ kẹta àwọn sọ pé ẹrú ìrún jímọ̀ yìí sọ̀rọ̀ yẹn fún un àmọ́ tọ́jà bá yọ̀ǹda fún un dandan ní kọlọ̀ ó ti jọ̀rọ̀ yẹn fún un torí pé ọ̀gá ló ní ó ti wá yọ̀ǹda fún nígbà yìí dandan ní fún kọ́ wá lọ kírun ni ó ti dọ̀rọ̀ yẹn lé lérí bá wọn. àwọn ládìsí lálàáfíà. La àwọn sì láwọn ọ̀gbà ọ̀rọ̀ àwọn tí wọ́n ní pé kọ́dà tó ga báyọ̀ dá fún gẹ́gẹ́ sọ̀rọ̀ yẹn lé lérí fún ọ̀gbà ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wo lọ́yẹ ká múnú mẹ́tẹ̀ẹ̀ta àdìsí yóò ṣe gbádànù torí pọ́n lálàáfíà lọ́dọ̀ àwọn àfáà kan àwa náà ṣe yí bẹ́ẹ̀ dábìsí báyìí ti lálàáfíà báyìí dandan ni ká lò ó tó túmọ̀ sí pé ẹrú kan ọ̀kan ti ń bẹ lábẹ́ ọ̀gá rẹ̀ tó bá ti jẹ́rú kìí sọ̀rọ̀ yẹn fún kọ́ lọ kírun jẹ́mà ọ̀gá rẹ̀ ò sì lẹ́sẹ̀ àmọ́tọ́gà bá yọ̀ǹda fún kọ́ lọ kí ó ti dẹ́dẹ́ fún kọ́ lọ kí. oníbèrè wa béèrè pé bíyẹn náà bá wá jẹ́ houseboy ńkọ́ àbọ̀jẹ́ níbì kan mọ̀ pé wọ́n ń sanwó fóun náà wọ́n ti rà ọdún mẹ́ta lẹ́fẹ̀ rà á tó fi san owó ẹ̀ ṣé òun náà ní ṣé ìrún dọ̀rọ̀ yẹn fún àbí yẹn fún ìyẹn ni pé ìrún jimá tó dandan fún kọjáde àwọn afáàní ń lò wọ́n ní pé torí pé ọ̀gá kìí ṣe pé ó níkápá personality houseboy yìí bí irú kápá tó ní sí ẹ̀rú o ò lè fi houseboy ṣe tó o bá fẹ́ àmọ́ ẹrú rẹ o lè fi ṣe tó o bá fẹ́ wọ́n nítorí ẹ̀ ni pé níjọ́ tí wà á ti houseboy ti ń dúnadúrà automatically ó ti kúrò nínú ẹ̀ àwọn tọ́jọ́ ràn yẹn sì kọ̀wọ́nú àdéhùn yìí kọ̀wọ́nú àdéhùn yìí gbogbo tẹ̀sìn bá ti sọ fún pọ́nrán yẹn ni kọ̀wọ́ ní àsìkò tó ọjọ́ gbà lọ́wọ́ rẹ̀ dandan ni kọ́ lọ ṣe ọ̀ràn yẹn ẹ̀sìn nítorí pé kí ni ọ̀ kápá personality rẹ̀ àǹfààní ààrẹ nìkan lọ kápá ló fi jẹ́ pé téèyàn bá jẹ́ house girl níbì kan ọjọ́ ọmọ ọ̀dọ̀ níbì kan ìwọ ò sínú ẹni tó ṣe pé ìwọ náà wà á kara rẹ kẹrù o ó rí i pé bóyá bá jẹ́ ọmọ ọ̀dọ̀ lóbìnrin lọ́dọ̀ ẹnìkan ẹni tó ọjọ́ ọmọ ọ̀dọ̀ lóbìnrin fún yìí tó lè wọlé tọ ọrú ọmọ obìnrin yìí kò lè wọlé tọ sọlẹ́tọ̀ àti ibiṣe tó bá fẹ́ kò lẹ́tọ̀ rẹ̀ àmọ́ tó bá jẹ́ pẹ́rú ni tó bá wù ó lè gùn yàn tó bá wù ó lè ká tó bá wù ó lè súnmọ́ kò sí tí ó lè fi ṣe àmọ́ house girl yẹn láyéláyé. o le lè o lè ta bẹ́ẹ̀ sì ni o lè gùn yàn eléyìí máa já gbọ́ yí pé ẹni tí ó bá ọ̀dọ̀ lọ́dọ̀ wa ọkùnrin ní àbóbìnrin gbogbo tó bá ọrụ èèyàn nínú ọ̀rọ̀ ọ̀ràn yẹn sì kò wọnú wa ló fi já sí pé ní bí yẹn bá kan. tásìkò òun bá tó dandan ni fún akálọ́kìrùn kọ pàṣípò yẹn mọ́ oníbèrè wa bẹ̀rẹ̀ pé tó bá lọ jásí pé ní in tí wọ́n ní kọ́mọ ọ̀dọ̀ yóò mójútó tó bá fi ilẹ̀ tó bá lọ kírun jimá nǹkan yẹn bàjẹ́ kó tó dé àbí wọ́n gbé nǹkan yẹn lọ kó tó dé wọ́n ní ṣe dandan ni fún un kọ́ lọ etí àwọn olùmọ̀sọ ni pé kìí ṣe dandan mọ́ nítorí pé ìnira ńlá ní ọ̀padà jẹ́ fún ẹni tọ́jọ́ ga rẹ̀ nítorí ìnira tí ó ṣẹlẹ̀ yìí ẹ̀sì ṣe àmójúkò fún irú ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ láti lọ kí irun jimá lásìkò eléyìí jẹ́ ọ̀rọ̀ lérí ẹni tí ó jẹ́ eru labe oga ó sì je kan náà mẹ́rin tí ànábi sọ̀rọ̀ àlùwọ̀sánlá tó ní ìrún jìnnà ṣe ọ̀ràn yẹn fún náà. wà múra àtún. ẹlẹ́ẹ̀kejì obìnrin wọ́n lóbìnrin ìrún jìnnà sọ̀rọ̀ yẹn fún ìkónú ìyá kì í ṣe dandan ó torí torí ẹ̀ ní òjò mójútó àwọn ìwọ ọkọ rẹ ìwọ ọkọ rẹ yìí ọjọ́ rẹ̀ yẹn lé ọ lérí ju kọ́ ọ wá kírun jimá lọ nítorí pé irun jimá yìí kìí sọ̀rọ̀ yẹn lé ọ lérí ló fi jásí pé ní jimá tó wà tó fi jásí pé ó fi wá fi ẹ̀tọ́ ọkọ rẹ ráyè jimá yìí fi sílẹ̀ máa wà nítorí pé pilẹ̀ ni pé kìí sọ̀rọ̀ yẹn fún ọ. obìnrin yìí kírun kìí ṣe jimá yìí ṣe ọ̀rọ̀ yẹn fún àmọ́ tọ́ba kí i ṣé aburú ni kìí ṣàbùrú gẹ́gẹ́ bí ta sọ síwájú. nínú tá ti sọ ni pé homo ishal ìkànnú àwọn obìnrin ni oníṣòra tó kọ́ ọ́. والقرآن المجيد olóhùn ọ̀ha àyàfi ọha ànábì lòun ti ha lọ́jọ́ jimá ó túmọ̀ sí pé ma obìnrin máa ń lọ kírun jimá láyé ànábì àmọ́ sọ̀rọ̀ ẹ̀yàn ni kì í sọ̀rọ̀ ẹ̀yàn kì í sọ̀rọ̀ ẹ̀yàn fóbìnrin irun jimá kọ́ra láàrin inú jama zori asiri magrebi obìnrin lè lídìí ara wọn láàrin ara wọn àmẹ́rùn jimá láyé obìnrin ò gbọ́dọ̀ lídìí rẹ̀ kọ́dà kò ṣe kútùbà rẹ̀ nítorí pé aslan kìí sọ̀rọ̀ èèyàn fún kìí ṣe ọ̀rọ̀ èèyàn fún torí ẹ̀ ni pé obìnrin ọgbọ̀rọ̀ gbàgbọ́ yìí pé ìrún jimá sọ̀rọ̀ èèyàn fóun tó bá sì gbọ́ eléyìí yé yóò jẹ́ kọ́ rọrùn fún un láti mójútó àwọn nǹkan kan tó di dandan fún un nínú inú ilé ọkọ rẹ̀ nítorí pé obìnrin míì ọlá akọ́fẹ́ bá jẹ́ mà ọ̀fẹ́ kọ̀bẹ́kẹ́rẹ́ àwọn bọ́mọ̀ òun lọ́wọ́ eléyìí máa sábà fi fọ́pọ̀lọpọ̀ obìnrin míì láti má ṣe tọyọ kó mójútó nínú ilé ọkọ rẹ̀ àmọ́ tá a bá yanjú ilé ọkọ wa tán kò sí tó ború táyé bá gbà wá láti wá sí jimá láti wá kí náà. wàá san rí yọ. bákan náà nínú àwọn tí jimá yìí sọ̀rọ̀ yẹn fún ọmọ kékeré ọmọ kékeré jimá yìí sọ̀rọ̀ yẹn fún òun náà wọ́n ní kílódé tó jimá yìí sọ̀rọ̀ yẹn fún òun wọ́n ní kílódé tó pé lẹ́yìn sàmì àlè àtẹ̀kẹ́lẹ́ wọ́n ní pé torí pé kò sí nínú àwọn tá a lè sìn bọ́ lọ́rùn gbogbo ara láti gbọ́ nínú hadith anabi pé sọlọ́lá àlùmọ́sálà pé rúbì àlùkọ́lẹ̀mù àǹtàlá agbẹ́kọ́láàmù sókè gègé tá a fi e sókè fáwọn èèyàn mẹ́ta kan nínú àwọn mẹ́ta náà ni ansọ̀ bí yé wọ́n ní wọn ò ní paburú tọ́mọ kékeré bá ṣe àbí sẹ́tí bá ń se wọn ò ní kọ́ kalẹ̀ fún un àtàyẹ̀ òlọ́gà títí tí ò fi bàlágà àwọn èkìtì bẹ̀rù mọ́tíláṣí ní ṣètìwọ̀n ètí ìbàlágà wọ́n wá gbọ́ wá sí àwọn iṣẹ́ tí wọ́n ṣe yìí sáàmà wá kọ́ fún wọn ni àti ìní máa kọ́ àmọ́ kò túmọ̀ kí wọn ò ní o ìta nídìí bẹ̀ ni pé a ní béèrè lọ́dọ̀ wọn ìtọ́bájọ́ràn yẹn tí wọ́n bá sí a ní béèrè lọ́wọ́ wọn ìtọ́bájọ́ràn yẹn tí wọ́n bá sí ìtọ́bájọ́ jẹ́ kan èèwọ̀ tí wọ́n bá sí a ní béèrè lọ́dọ̀ wọn àmọ́ ṣeéṣe kọjá sí pé ní ìwọ bàbá wọ ìyàtọ̀ ọtọ́mọ rẹ sọ́nà ẹgbẹ́ ọgbàládà tó ọtọ́mọ rẹ síbẹ̀ kálábóró náà sì ni wàá gba ìkejì nítorí pé ìwọ ló fi sí ọ̀nà ẹbí tó fi sábúrú yẹn àti gbọ́ yínú àdísì òbísí ọlọ́run pé àdáàlú alàlàkáyéré kẹfà àyè náà wọ́n máa rí ìlú ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tí ìrùn jimá tí ó sọ̀rọ̀ yẹn lélẹ́rí òun ni aláàárẹ̀ òun ni aláàárẹ̀ ẹni tọ́ba rẹ̀ èròjì mi sọ̀rọ̀ yẹn fún àárẹ̀ wa pé méjì àárẹ̀ kan bẹ tó ṣe pé ọ̀rọ̀ ọ̀rùn láti gbé lọ sí jémà bí eré ń bọ́ tí kàn fọ́ yàn díẹ̀díẹ̀ bí òtútù níwọ̀n bá ti kàn mú yàn irú àárẹ̀ báyìí kò sí tó burú láti lọ jémà àmọ́ àárẹ̀ tí ànábì ń tọ́ka sí láàyè yìí òun làárẹ̀ tó ṣe pé téèyàn bá lọ sí jimá pẹ̀lú àárẹ̀ yẹn ìnira ó mú yàn ìnira máa jẹ́ téèyàn àárẹ̀ tó kọjá sí pé ní yọ̀bá múnira lọ́wọ́ jimá sọ̀rọ̀ yàn fálà àárẹ̀ náà. jémòkè sọ̀rọ̀ yẹn pálá rẹ̀ náà láti lọ. oníbèrè wa lè béèrè pé sára rẹ̀ ni wa lè kírun jímọ̀ fún wa tó bá ti lágbára àti kí kò sí tó burú mẹ́ wọ́n ní jímọ̀ sọ̀rọ̀ yẹn pálá rẹ̀ tó bá lágbára tí ó ní lára tó bá ti lè kí kò sí tó burú mẹ́ tó lè ṣe kútúbà fún wa tó bá ti lè ṣe kútúbà kò sí tó burú mẹ́ àmọ́ ìpìlẹ̀ ni pé tó bá jẹ́ pé àárẹ̀ ìyọba ní ńlá tó já sí pé ní agídí ní ó fi déjé mọ̀ kọ́mọ lọ kójú kò le kó kírun tiẹ̀ kó kírun sórí ilé. wọ́n ní kí nìdí islam fi ní kọ́ ní aláàárẹ̀ ọmọlọ kírun jimá wọ́n ní pé torí pé ìnira èyí tó máa wà lára rẹ̀ lásìkò yìí ìnira yìí kò sì ní jẹ́ rọrùn fún ọ láti lọ kọ́bọ̀ eléyìí ni òjò kírun jímọ̀ ọjọ́ ìrìn fún látara eléyìí àwọn àfa àpá àwọn kankan jáde nínú àwọn ẹ̀kọ́ àti àǹfààní èyí tó ṣe pé ń bẹ látara ìrún jẹ́mọ̀ tánàbí ní káláàárẹ̀ ọmọ lọ kí wọ́n ní pé torí pé aláàárẹ̀ tánàbí ní ọmọ lọ kí jẹ́mọ̀ wọ́n ní kèsì torí ààrẹ o wọ́n pé torí ààrẹ ni ẹni tẹ́lẹ̀ ń bọ́ lásán náà ní lọ kí wọ́n ní ìdí yẹn ni pé nítorí ìnira ti ń bẹ́ẹ̀ wọ́n ní nítorí bẹ́ẹ̀ gbogbo ẹni tó ṣe pé ọba fẹ́ rí ìnira kan àbí kejì látara pọ́fẹ́ lọ kírun jẹ́mọ̀ wọ́n lè rojúmọ̀ yẹn sọ̀rọ̀ ìrìn lọ́nà òkú lápèjúwe tó yóò bá rọ̀ òjò pa àwọn sọ̀rọ̀ yẹn ni pé wá kírun jímọ̀ tó yóò bá rọ̀ láà kì í sọ̀rọ̀ yẹn kọ́ wa àwọn jáde nílé náà ni à wọ́n kírun lágbo kan òjò sì bẹ̀rẹ̀ láti méjìlá àbọ̀kọ̀dá lágbàrá bá gbé ọ lọ ò ní blame ẹnìkan o ara rẹ ló blame bí ó sì gbé ọ lọ náà tọ́lọ́ wá wá tó o fagídí wá sọ̀rọ̀ èèyàn ní fún ọ a ní láti gbẹ́sìn yé dé lẹ́mìí kì í sọ̀rọ̀ yìí tóbi o bá ti bẹ́ẹ̀lẹ̀ lọ́jọ́ ọjọ́ máa má ní túláàsì wá jáde jòkó nínú ilé nítorí pé ìnira ló fi dé mọ́sálásí ọlọ́run sọ pé ẹ̀sìn yìí yorì ìdòbí kọmọlẹ̀ yóò sọ́rọ́ wọ́n là yorì ìdòbí kọmọlẹ̀ ọ̀sán ọlọ́run dẹ́kun ni mo fẹ́ fún yín mi ìfẹ́ nira fún yín bó ṣẹlẹ̀ òkọ́ ma bákan náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí rọ̀fọ̀rọ̀fọ̀ bá pọ̀ nínú ìlú tó lágbára débi pé àti rìn lágbára àti rìn ó ní agbára. bí lọ́pọ̀lọpọ̀ bá pọ̀ pọ̀ jù náà eléyìí náà lè sábàbí kí irun lọ kí irun máa nítorí pé kí ni ìnira láàbàdé máa nínú àwọn táwọn àfa sọ tó lè mọ́ mu wa lọ kí irun máa òun ni pé ká ní àwọn kan dà lóró bí àwọn ìjà táwọn ọmọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sára wọn ládàá wọ́n jókòó síra wọn ọwọ́ àjọjọ jimá ó jásìkò bàtẹ́ ẹ̀ lọ kí jimá sọ̀rọ̀ ẹ̀ka jáde ńlẹ̀ kò yẹ ká jáde jókòó nulẹ̀ rẹ̀ tọ́wọ́ rọrùn fún ọ láti jàǹfààní kótóbà jàǹfààní kótóbà tí wọ́n sì parí kótóbà tán máa dànù rẹ̀ kínú lẹ́kọ̀ọ́ kínú zoro mẹ́jáde nítorí pé ìnira ti wà lójú ọ̀nà tó gbà débi mọ́sálásí eléyìí kámúlọ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ṣe pé gbogbo ọjọ́ tí ìnira kan bá dé sí kejì tí ó kàn fún wa láti lọ kírun jimá nínú mọ́sálásí nítorí ìdí àlejò kó ká má lọ kírun bá a ṣe wá sọ ọ́. lérí ìran jẹ́mà yìí òun náà ló lérí ìran jàmá ojoojúmọ́. Abu Hadisi ń bẹ tira tíra Abu Ọ sọ pé. Lámíyàsímà àtọ́rí kan mínà tàbí ìsọ̀lọ̀ lọ́wọ́ àyẹ̀wò ọ̀sọ̀lọ̀. Àfáwa Abu Òun ni pé tọ́rí kò tọ́gbà ní sí wá. kò ọrụ ọ̀rọ̀ latọrọ látọ̀dọ̀ àgbẹ̀dùwà muhammad sallallahu alayhi wa sallam àmọ́ àwọn apá o si ni àdéṣì yìí ọlọ ó sì ní àlàáfíà. وأخرجه الحاكم من رواية طارق المذكور عن أبي موسى. wọ́n ní àfàwọ̀ akim òun wá gba àdéṣì yìí wá látọ̀dọ̀ tọ́rík àbí musa sì ní òun gbọ́ látọ̀dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam eléyìí ló fi túmọ̀ sí pé àdéhìsì yìí àdéhìsì tó ṣe pé ó tó ní ti sọ̀rọ̀ lọ́dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ابن عمر رضي الله عنهما قال nínú ẹgbàá wa ibn homer ọ sọ báyìí pé Kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam. Olùdíṣẹ́ ọlọ́run bá sọ pé. Lẹ́yìn sàmúlẹ̀ Mùsàfírí Jùmọ̀. Ó ní kò sí fún ẹni tí máa ń ṣèrìn àjò kó kírun jímọ̀. Ìyẹn ni pé nínú àwọn tó ṣe pé èèyàn fún onírìn àjò náà jẹ́ kan bẹ́ẹ̀. ní Yorùbá Ìmáàmù ní òun ló gba pẹ̀lú ìsìnàdù tó ṣe kẹ́ni tọ́dọ̀ yìí àmọ́ àwọn aládìsí pé àdìsí yìí ní ṣàwáhì tó jẹ́ ká pé àdìsí yìí lálàáfíà kí làdìsí yìí kó sínú ó oyé wa pé olùsìnrìn àjò ìrún sọ̀rọ̀ fún kó àjò ní bẹ́ẹ̀ onírìn àjò tó jẹ́ nìkan ní rìnrìn bọ̀. tí ò tí ì dénú lò ó ṣé dandan ni fún kọ́kìrún jimá dandan kan torí pé kò ní rọrùn fún láti dúró àmọ́ tó bá ti dénú lò ẹni tó ń travel bọ̀ láti ìlú òkè wá sí lagos yìí sáàdìsì ń bóun náà wí nígbà tó dénú lò yìí tán ó ti wá dé lagos state ó ti ń sun ọjọ́ kan àbí kò tiẹ̀ dé sùn òní náà ló dé òní náà ní jimá sábìsì ń bá wí àwọn alùpùpùkọ̀há wọ́n jẹ́ orí wa pé àdìsí yóò parọ́ ẹni bẹ́ẹ̀ wọ́n ní pé torí pé ó ti dé nù lù ó ti ń gbé nù lù òun nìkan sì ni tó bá ti pè wọn jimá tó bá ti gbọ́ sétí dandan ni fún gbọ́n wọn lọ kírun lópin ìgbà tí ọba ti ní jẹ́ nira ńlá kan fún un tó túmọ̀ sí pé gbogbo ẹni tó ṣe pé ó jó àjò tó ti wà nínú òlòó máa dọ̀rọ̀ yẹn kókó kí amẹ́ni tí ń rìnrìn àjò bọ̀ tí èdè lòlù tó wà lójú ọ̀nà ṣé dandan ni fún kó kírun yẹn kì í ṣe dandan kì í ṣe dandan ilé ìjẹ kan àgbọ̀ èkejì lábẹ́ àdéhùn yìí àwọn tó onírìn àjò tí wọ́n jẹ́ jàmáà wọ́n ń sìnrìn àjò àwọn náà tí wọ́n bá wà lérí ìrìn àjò wọn sọ̀rọ̀ èèyàn ni kí wọ́n kírun jẹ̀mọ́ kí wọ́n kírun jẹ́mọ́ ní táwọn olùmọ̀sọ ni pé kì í sọ̀rọ̀ èèyàn fún wọn. wọ́n ní kọ́dà ẹ bá ti dẹnu ìlú tó bá jẹ́ sí pé àwọn náà ni wọ́n tẹnu ìlú yẹn àbáwọn náà ni wọ́n jẹ́ni tó jẹ́ sí pé ní wọ́n ń kọ̀ǹtró nù yẹn lásìkò yẹn tí wọ́n sì jẹ́jẹ̀ mọ́ kì í sọ̀rọ̀ yẹn fún wọn kí wọ́n kì. wọ́n ní pé torí gbèsè ayé àdọ́dọ́ wa muhammed sọlá àlùwọ̀sánlá àwọn arìnrìn àjò tó ṣe tó ṣe pé ó sì rìn àjò lọ sínú àwọn ìlú kan ni tó sì jẹ́ pé ní jẹ̀máà ni ànábì òkírun jimá níbẹ̀ kọ́dà àgbà tó dé nílùú yẹn. ẹ̀yìn táwọn afáàmọ́ mú wá fún eléyìí ni pé ìrìn àjò tánàbí ṣe lọ sílùú mọ́kà nígbà tó lọ sí hajj tá a mọ̀ sí hajj dátò lè wàdà hajj tánàbí ṣe yìí ọdún náà lọ́hùn àràfátà nẹ́bí inú ọjà àràfà àjọ jimá sọ̀hábà tó gba àdéhìsì yìí wá ọlànàgbèwà muhammad sallallahu alayhi wa náà ni ọjọ́ ìmáàmù táwọn èèyàn àwọn tó sì jẹ́rú ẹ̀yìn rẹ̀ náà ọgọ̀ọ̀rọ̀ wọn ni onírìn àjò anabi ò kírun jimá níjọ náà o bí ibà ṣe pé anabi ṣe kótóbà tí ń jẹ́ kótóbà ọjọ́ àràbá olùpèrún sì pèrún lẹ́yìn ìgbà yìí wọ́n sì kábọ̀ anabi kírun zori òkèlè méjì wọ́n sálámà anabi tún kí alásàrìlè níta anabi ṣe lélẹ́yìí nàbí sọ fún wa pé tó bá jẹ́ pé jẹ̀mọ́ àlábáṣẹ́rìn àjò tó jẹ́ páwa náà la sì fẹ́ kírun jímọ̀ nínú ìlú yẹn bóyá bí ìlú tẹ́lẹ̀ ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ bá lọ sínú àwọn oko lagos city nísì tó yẹ pé jímọ̀ símbò mi ẹ wá kóra yín lọ ní jẹ̀mọ́ ọ wá jẹ́ pé bí oko yìí ìrìn àjò lọ́jẹ́ ìrìn àjò lọ́jẹ́ àbíyàn dúpọ̀ kan nínú òkè ọ wá jẹ́ ní àjò fún wa ṣé dandan ni a kaki jima níbẹ̀ yẹn kì í ṣe dandan torí pé jẹ̀mọ́ ni wa kì í ṣàwọn aráàlú òlu àwọn ni wọ́n pèpè fún káwá kírun jẹ̀mọ́ tó bá kọ́lá àánú òlu tó bá pèpè fún jẹ̀mọ́ á kírun jẹ̀mọ́ o ìyẹn ni pé ìrún jímọ̀ yẹn á kì ní nígbà yẹn eléyìí ni àgbọ́yé níwọ̀n bá sọ́kè èyí tí ń bẹ lérí hadisi ẹlẹ́kejì yìí kọlọba kọ́ mọ́sá fún wa ní àpòyè rẹ̀ ju bí àṣìṣọ́ lọ eré tí a sọ yìí náà kọlọba sọ fún àwọn tààlà kọ́ wa sínú òsùn wọn wa wọn láti bí ọlọ́run ọba náà síbi hàrẹ̀kà láàrún mọ́ wá bí amdik aṣáájú àlá ilà ilà àkà àṣàfikà tó wọlé. alhamdulilayi ọlọ́run ti ọba tó kọ́ fún àwọn ọmọdé wa fún wa àwọn àǹfààní ìgbéró ibi ibi nàìjíríà tààrà wọn ọlọ́run bá wà sálẹ̀ fún wọn nínú ọ̀rọ̀ ìwà ìtọ́jú ẹ̀rọ tó nísìnyí

àárẹ̀ má lè lọ padà wá ni tí ọba dẹ̀ rí dókítọ̀ níjọ yẹn kó tó rí dókítọ̀ bọ́yá ọjọ́ tí ó rí ọjọ́ tó ṣe pé kí ni ìnira àárẹ̀ yọ pọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ tó bá yẹ pé pé tó bá sì lọ lásìkò yẹn kò ní láǹfààní àti rí dókítọ̀ mọ́ rárá níjọ yẹn àárẹ̀ yìí sì ní kọ̀rọ̀gbọ́tọ̀ fẹ́ dá àfikórí dókítọ̀ lélẹ́rí kò sì rí mix míì nítorí ìnira yìí irú ẹni bẹ́ẹ̀ yóò lọ yóò fi irun jí máa lẹ̀ ní àsìkò yẹn. yóò rí pé òun yẹn ju bùkátà yẹn nítorí pé ìnira ńlá ní padà jẹ fún un eléyìí náà wà lábẹ́ àárẹ̀ èyí tó ṣe pé ó lè mú èèyàn téèyàn lè má fi lọ sí jimá àwọn ẹgbẹ́ àárẹ̀ tó mọ níwọ̀nba ni àárẹ̀ tó mọ níwọ̀nba àbí kọjá sí pé ní tó bá ti ẹ̀bà sùkò yẹ̀rẹ̀ tí ò bá rí jim tí ò bá rí tí ò bá rí dókítà nígbà yẹn tó bá lọ padà wá bóyá ọjọ́ kejì ọ̀rọ̀ ọ̀nà kó ti kíni kó rí dókítà àárẹ̀ yẹn ò sì ní ní ńlá lọ títí ẹ̀fọ́ àwọn dókítà máa ń fún yẹn lápọ̀tímẹ́ntì ńgbà míì gan wọ́n lè fún ọ lóṣù kan oṣù méjì wọ́n sì mọ̀ káwọn rẹ̀ ń ni o fún apọ̀tímẹ́ntì jọ mi àbí kọ́ ọ mi bóyá ọ àwọn ní ọ̀sẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀fí sí náà bẹ́yìn wọ́n tẹ́tà lọ kírun jimá kákẹ́rọ àwọn ààrẹ báyìí ni kìí ṣe tí ìyẹn máa torí ẹ̀ pa tí mà jẹ́ torí pé a kọ́ gbé ẹ̀tọ́ ọlọ́run ọba síwájú ni. náà ẹni tí ń ṣòwò tó jẹ́ pé ní owó rẹ̀ ni irú òwò yìí kọ́ sọ fẹ́ ni tó fẹ́ rajà lọ́dọ̀ rẹ̀ abẹ́ni tó fẹ́ bá arajà abẹ́ni tó fẹ́ fún lówó pé àsìkò yí àsìkò jimá kí ó mú àsìkò míì láti lọ kó mú àsìkò míì láti jẹ́ pé kọ́ wá gba owó ní àsìkò ẹ̀ kó kẹ́ wá gbowó lásìkò yẹn ìyẹn ni pé ẹni tó ṣe pé kọ́sítọ́mà rẹ̀ ó fi àsìkò tó fẹ́ fún lówó àbí tó fẹ́ ra ìhásìkò jimá ẹnìyẹn ní kápá kó sọ fún ẹnìyẹn pé má wà nígbà yìí àbí ṣe sòwúrò fún káwé gidi mọ́ ìyẹn bẹ lọ́wọ́ kápá rẹ̀ ìnira kan tí ó ṣẹlẹ̀ sí mi yẹn kò sí torí pé ọ̀rọ̀ nìkan lọ kọ́sọ̀mù àbí kọ́rọ̀ kó ṣe sòwúrò tí kọ́sọ̀mù bá lè fẹ́ lọ ọlọ́wọ́ pé kọ́sọ̀mù mi wà gùn kì í ṣe dandan ní gbogbo wa do tírù ìwọ́n sílẹ̀kùn yẹn lẹ̀ kọ́lẹ̀ ẹni tí ń tajà lójúmọ́ gan òun náà sì kéde yọ wọ ọbẹ̀ níbi ìrọ́kà tí máa rà ìgbà kọ́sọ̀lọ́ ti dé lásìkò yìí kò ní lọ kí òun lọ kí ìrọ́kà tí máa rà so àwọn akẹ́kẹ́ wọn bẹ tọ́jọ́ jẹ́ sí pé ní kọ̀ǹdíṣàn ńláńlá ni níjọ́ táwọn kọ̀ǹdíṣàn ńláńlá bá dé tírú ẹ̀ bá ń ṣẹlẹ̀ tẹ́ bá béèrè béèrè bẹ́ẹ̀ àwọn afọ́ ṣàlàyé fún wa àwọn afọ́ ṣàlàyé fún wa but irú nǹkan báyìí pé àkọsọ́mọ̀ kan ni ọbẹ̀ mú wá fún mi ni ọbẹ̀ wá rajà ni no kì í ṣe tí yóò fìfì kọ́ra ẹnu jẹ̀mọ́ yẹn gbọ́dọ̀ fi lẹ̀ kọ́sọ́mọ̀ mi ọ̀ wá àbí kẹ́sọ́ fún kọ́sọ́mọ̀ kó padà wá ntí ọ jẹ́ àlàyé nìyẹn fún irú kọ́sọ́mọ̀ bẹ́ẹ̀ kọ́lọ́mọ̀sọ́mọ̀ kan kí ó sàlùkọ́ àgbọ̀yìn wà kọ́lọ́ ọ̀tá tó bá yásí pé ní kèé débi tí ń lọ gan táa ní kèé ṣe ọ̀rọ̀ yẹn lẹ́lẹ́rí tó bá yẹ tó bá rọrùn fún un tó jásí pé ní òun ló ní mọ́tò ààrẹ ibi tó sì ti kírun yìí ẹ̀mí balẹ̀ pé tó bá kírun ń bẹ̀ mọ́lá tó yẹ pé tó bá kírun ń bẹ̀ kò sáburú tí ọ̀sẹ̀lẹ̀ sí kó dó kọ́ páàkì kó kírun rẹ̀ mo rò pé agbọ́ yìí kó dó kọ́ kọ́ra ẹgbẹ́nu àwọn àpá tí wọ́n jẹ́ àwọn àlùkò káwá tó àmọ́ ọ̀rọ̀ yìí lálàáfíà ọ̀rọ̀ yóò ṣe kéde kò sí tí wọ́n fi sọ náà ni pé nítorí pé káàbà àpàjímọ̀ lára but ẹni tí travel láti jọ thursday tó fi wá wọjọ́ jimọ̀ táwa ní kọ́ dáadó lójú ọ̀nà ni kò ní dáadó yọ̀ mọ́ bá travel rẹ̀ lọ ni tó bákan náà tí ìrìn àjò bá bọ́ sójọ́ jimọ̀ náà á travel ni o àwọn alcohol tí wọ́n sọ eléyìí ọ̀rọ̀ yìí ò ní ẹsẹ̀ ńlẹ̀ tó kò sí ẹ̀rí kan pàtó tó ń fi ní káwọn travel lọ́jọ́ jimọ̀ wọn lọ tààlà àlẹm àwa ni kákan sọra kárí pé bàtà àwọn gbéra sí àsìkò tí ò ní pa ìrún ìmọ̀ wà láàrin wọn lọ tààlà àlẹm. lórí mi ni pé lórí àwọn àdìsí kan tàbí kàṣẹ́yìn táwọn sàbí ní mẹ́ta àwọn obìnrin bá nà wọ́n pé tá a bá kí wọn tán pé káàdì ní pa wà ní nígbà táwọn ti béèrè wá béèrè wípé ìjà lè mú àyà kan wá fóun òun náà béèrè tọ́sọ́nà ní ní kókó kan ákíw lálẹ́ ó ní bàbá lè mú àyà kan pé òun náà òun tó burú àpé ká jọ pé jọ ká sàdúrà ní ká mú àyà kan fóun pé á nú àyà kan àbí inú àti sàmẹ́tì tí táwọn ti sọ pé ah, láàjà máa sọ ìbéèrè mi. eléyìí náà ni ọ láti káwọn kásẹ̀ ìbéèrè ńlẹ̀ torí pọ́jọ́ ti lọ. ẹni yóò nídìí hadith kò dẹ̀ nídìí àyà kura kìí ṣe gbogbo nǹkan lè yẹn máa má di sí wa fún kìí ṣe gbogbo nǹkan la máa má àyà kura ni wa fún torí pé nǹkan mi ń bẹ tó ṣe pé àyà kọ́ ni wọ́n yanjú ẹ̀ hadith ìlàrẹ́ ti kọ́ ni wọ́n yanjú ẹ̀ iṣẹ́ ànábì ló máa yanjú ẹ̀ sọ́lọ́lá àlè wòsàn náà bóòlù ànábì ṣe ṣe kẹ́nìkan máa béèrè pé kámádìsì kan wá tánàbí sọ pé kò sírun wákàtí mẹ́fà ṣàbí wákàtí márùn-ún lànà wọ́n á ní mádìsì àbáyà tó sọ pé kò sírun wákàtí mẹ́fà ẹ̀mú wa kò sí àlẹ́ rí a máa rí sí ànábì pé wákàtí márùn-ún ní máa ṣe kíni ní máa kí bó ti jẹ́ pàdé sí náà sì wà pé ìrún márùn-ún lọ wà bọ̀tẹ́lò mímọ́ ní tó ń bá kí wọ́n wà só burú ni àní ẹ méyì tọkọ mẹ́fà wá ṣebí kí wọ́n sà lè da náà ni ṣebọ́lọ́ náà mọ̀ sáà ké fún ànídìí yẹn anápì káwáì kèé ṣe àdúrà níjàmá ẹ̀jẹ̀ kí ni kèé ṣàdúrà níjàmá àdúrà ẹ̀sìn sì ni bá náà bá ti ṣàdúrà làwọn náà ṣe ṣe àwọn àdúrà tánàbí ṣe ní jàmá onírú àdúrà bẹ́ẹ̀ bí ìgbà tí ọba sóhun nílùú àdúrà rí òyìn nẹ́fílàsì ni ànábì ó ti ṣàdúrà nínú ẹ̀ kì í ṣe fún wọn àlọ́ kóra wọn jọ síbi kan wọn láwọn sọ kùránì kalẹ̀ bí òòrùn bá wọ̀ lásìkò tí ọ̀yẹ́ kọ́ wọ̀ táàrí mọ́lẹ̀ rẹ̀ mọ́ ànábì ó jáde yọ́ lọ ṣe nẹ́fílà yóò ṣàdúrà nínú nẹ́fílà yìí ní mọ́ṣáláṣí àdúrà ni níjàmọ́ ẹ̀ ni àmọ́ lọ́nà tá a máa fi ń ṣe náfílàsì ni ó yàtọ̀ sí pé wọ́n fẹ́ sọ kọ̀ránì kalẹ̀ àwọn afẹ́ kí àwọn selected sura kan kìí ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ni pé irú ẹni yẹn jẹ́ kó yẹ pé kó mú fi tánẹ́mì ti dòkó pẹ̀lú àwọn sọ̀hábà tí wọ́n ti ń kóra wọn jọ tí wọ́n ń tọrọ àdúrà níjàmọ́ wa ẹ̀gbọ́n yìí tí ẹ̀ bá ti rí ihun kó ṣe bá àdúrà mi bí ṣe ń rí kásìbà nẹ́bí ṣe sí kọ́lọ̀mọ́ lè gbà á lọ́wọ́ wa eléyìí ni ti ń jẹ́ ẹ̀sìn kọ́lọ̀mọ́ kọ́mọ́sà fi ẹ̀sìn yé wa jù bí a ṣe ń kọ́ yí lọ kọ́lọ̀mọ́ ọba kí ó sì gbà níjọsìn lọ́wọ́ wa látòbí ọlọ́run ọba náà àbí ọlọ́run ọba sọ̀hánà tálà fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀mọ́ ọba kí ó ṣe wá ní ẹlẹ́sìn kalẹ́ ó ṣe wá ní mùsùlùmí kalẹ́ ó ṣe wá lóní súnmù kalẹ́ ó ṣe wá lẹ́ni tí ọmọ òdodo tí ó sì tẹ̀lé ó ṣe wá lẹ́ni tí ọmọ ìbàjẹ́ tí ó sì jìnnà sí i gbogbo gbèsè ayé ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà jọ rọrùn fún wa ìlà tóbi ọlọ́run wa láà subhanaka allahumma wa bi amdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu